seven point nine Abẹ́òkúta. tó akínyìn wípé ẹ̀túnkà sàn lọ́sàn òní ọ̀dẹ̀ ọ̀dùn bí ara ò lè bí ṣe dáadáa báyìí ó ní àtúní àǹfààní láti bára wa pàdé lórí ẹ̀rọ àgbàgbé fún ti ọ̀sán òní o mo kí yín lọ́ba lọ́ba mo kí yín tìjòyè tìjòyè mo kì í ní tẹ̀sọ́ tẹ̀sọ́ bákan náà ni mo kì í tológun tológun ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn tó kọ sísọ lórí ìkànnì fresh one zero seven point nine Abẹ́òkúta níbi tí a ti ń da kẹ̀kẹ́ lukẹ̀ tá a ti ń rọ̀ bí òwe tí a ti ń kàn sí yín tá àmì kan tá a sì fòyà torí wípé ìtàkùn tó ta kálé ta kókò eléyìí tó ta káàkiri gbogbo ibi náà ní lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ti ń gbọ́ wá nípínlẹ̀ ọ̀yọ́ ó ní ń gbọ́ wá nípínlẹ̀ ògùn tá a wà ní àyín bákan náà ní ń gbọ́ wá ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣe ti ìpínlẹ̀ èkìtì ní káwé ni àbí ti ìpínlẹ̀ ondo èwo ní ibi tí gbogbo ibi tẹ́ ẹ bá ti dé báyìí ó lẹ́tìmọ̀ báyìí kan ní fresh one zero seven point nine lábẹ́ olúmọ ẹ̀já bẹ̀rẹ̀ sí ní mú ọ̀kan ọ̀jọ̀kan ròyìn ní ọ̀sán òní gẹ́gẹ́ bí ṣe wà lójoojúmọ́ àkọ́kọ́ mọ́ ge àwọn fìlà tí wọ́n fi dé orí wọn lọ́sàn òní bàbá tiwa sí fìlà lórí ẹ̀ tán láwa mọ̀ sọ fún yóò èyí tó bá jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ gan iyún èyí tó bá gẹ pọ́ǹkì ńbẹ̀ abẹ́ èyí tó bá ṣe dírẹ̀dì àbẹ́ èyí tó tiẹ̀ bà tó dán tan yanyan gbogbo ẹ̀ pátápátá láàmú fún yín ní ọ̀sán òní àmúṣáájú ṣẹ́gbàgbé pé orúkọ ọmọ báyìí òun náà ni mo ni wọ́n mọ̀ ń pè ní ìjánu ọmọ ìdínú ti bàbá àtìyá tí wọ́n fi sọ mí ní òkìkí ọlá làwọn àjòpọ̀ mo kọ́ tá a dáyé báwò ni wọ́n fi ń pè ní adésínà òkìkí ọlá àwọn ọ̀rẹ́ ni wọ́n ń pè ní àròlé owó àròlé sọ̀rọ̀sọ̀rọ̀ asọ̀rọ̀ bí ẹni tó mọ̀ sọ tẹ́ pé ọlọ́wọ̀n bá mi báyìí ni mo gbẹnu rẹ̀ sọ ò ó ti yá ó ti yá náà nù ẹ̀já bẹ̀rẹ̀ sinimá mú ìròyìn lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì wọ́n pe àwọn afurasí agbébọn kan wọ́n ní ẹ̀mọ̀ gbẹ̀mí ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Rivers kódà lẹ́yìn ìgbà tí wọ́n gbẹ̀mí wọn tán wọ́n tún gba ìbọn ìbọn eléyìí tó jẹ́ ti AK-47 tí ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá ọ̀hún wọ́n tún gbà wọn kò sálọ ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ bíi àbádé apá kejì ìròyìn tó kọ sísọ fún tọ̀sán òní. bákan náà wọ́n pe ẹni tó jẹ́ kọmíṣánná fúnléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n ní wọ́n ti yọjú àwọn náà ti ṣàbẹ̀wò síbi ilé alájà mọ́kànlélógún twenty one story building eléyìí tó dà wó nílùú èkó ń jòó nìhùn wọn ni wọn ti ṣàbẹ̀wò síbẹ̀ o àwọn náà lọ wo ibi tí nǹkan dé dúró lásìkò yìí wọn ni àwọn náà débẹ̀ wọn ni bí wọn ti débẹ̀ báyìí wọn ni kódà pẹ̀lú yúnífọ̀mù ti ń bẹ̀ lọ́rùn wọn wọn ni omímọ̀ léèrè tèrètè sórí kọmíṣánná mọ́ni wọn ni nítorí pé kí ni nǹkan kọ sísọ lápá abẹ́hùn wọn ni ọmọkùnrin kan ti ṣe ara ìpínlẹ̀ èkìtì kan wọn ni wọn ti rán o wípé kí wọ́n lọ rèé yẹgi fún títí tẹ́mi ó fi bọ́ lára rẹ̀ wọn ní nítorí pé kíni wọn ní ó ja olè ó lè rìn ó ja olè ọkọ̀ bọ̀gìnì eléyìí ti ṣe tara ilé rẹ̀ ńlọmọ̀ jí o ǹjẹ́ bò ló ti jẹ́ ẹ gbọ́yùn náà bí àbádé apá kejì ìròyìn tọkọ sísọ fún tọ̀sán òní bákan náà nípínlẹ̀ delta wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta wọ́n ní wọ́n ti gbẹ̀mí àfúrásì eléyìí ti ṣe adigunjalè tí wọ́n sì mú àwọn mẹ́ta míì tí wọ́n jọ ń kó ìdigunjalè papọ̀ wọ́n ní ìlú ìkòyí agbègbè ìkòyí nílùú èkó eléyìí tó jẹ́ ilé tó dà wọ́n bẹ̀ wọ́n ní jẹjẹmọ̀ wípé èèyàn mọ́kànlélógún nineteen olómọ̀ ti gbẹ́mímì níbi tí wọ́n ti ń fà wọ́n yọ ẹlòmíì ti já lápá ẹlòmíì mọ̀ ti já lẹ́sẹ̀ kí ni ká ti pèròyìn hùn bí ó ṣe ìròyìn eléyìí tọkọ sísọ tán yanyan wọ́n ní kódà àwọn mẹ́fà míì wọ́n tún ń ní ilé ìwòsàn báyìí o tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ àmọ́ nínú àwọn mẹ́sàn-án tí wọ́n kó lọ ilé ìwòsàn wọ́n ní orí ti kó àwọn mẹ́ta yọ torí wípé ilé ìwòsàn ti dá àwọn mẹ́ta ọ̀hún lẹ̀ wípé kí wọ́n máa lọ lé wọn ara wọn ti yá wọ́n ní ẹnìkan náà eléyìí ti ń fura sí wípé bóun ti ń ṣọkùn ìyìn tó ń ṣobìn eléyìí ti olóyìnbó ń pè ní homosexual wọ́n ní ọ̀wọ́ mọ̀ ti bá tí wọ́n ti pẹ́ lọ́ọ̀rẹ́ jù sẹ́yìn gbagaja ẹ̀ èwo ni kọ́mọ lọ́rìn bí ejò kó sì mọ̀ ṣe àwọn nǹkan tó bá jọmọ́ ti tóbi wọ́n ní ibi tí ń ṣọkùn báyìí ni ó tún mọ̀ ṣobìn wọ́n ní ẹ ti pé kọ́mọ lọ sí ẹ̀yìn irin o ní ìpínlẹ̀ Rivers pé torí pé ìwà tí ń wò ń kọ́ kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà kò bá mu o wọ́n ní ẹnìkan eléyìí tí ó jẹ́ ọba wọ́n ní ó mọ̀ ti ṣe kíni ó ti pé òun ò mọ ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n ló ti pé à irọ́ ni o wọ́n ní àwọn tó jẹ́ ará agbègbè kan nípínlẹ̀ Ògùn wọ́n ní ọmọ ti sá lọ wọ́n ní lẹ́yìn ìgbà tí ròyìn bẹ́ síta wípé àwọn kan tí wọ́n jẹ́ ará agbègbè kan nípínlẹ̀ Ògùn ní àyín wọ́n ní tí wọ́n sá lọ wọ́n ní làwọn èèyàn bá pé à ṣe rí àwọn kọ́sítọ̀mù ìní ń pa wọ́n wọ́n ní ìní ń pa wọ́n wọ́n ní ọba abẹ́ pé irọ́ ni irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún o èèyàn kí ni ká ti pè ròyìn yìí bí kì í ṣe ròyìn tọkọ sísọ wọ́n ní àmọ́ ṣá wọ́n ti pé irọ́ gbu tó jìnnà sóòótọ́ ò ní ìròyìn pétọ̀ àwọn kọ́sítọ̀mù nípa àwọn aráàlú bákan náà wọ́n pé ẹnìkan léyìí tí ó jẹ́ àfẹ́sọ́nà ó ní wọ́n mọ̀ ti gbámú lásìkò yìí o wọ́n ní wọ́n ti gbámú o látàrí ikú tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ee kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣe ìròyìn tọkọ sísọ ẹgbọ́nyùn náà ti àbàdì apá kejì ìròyìn tọkọ sísọ ọwọ́ ti bà nọ́ọ̀sì alábẹ́rẹ́ kan o wọ́n ní ọwọ́ ti bà á tí wọ́n sì fi ẹ̀sùn kan wípé ó ń ṣe fàyàwó àwọn ọmọ méjì kan léyìí ní ìpínlẹ̀ Imo bó ló ti jẹ́ ẹgbọ́n lọ́sàn-án ní amẹ́já lọ́hùn ká ṣẹ́mi mu bá a bá padà dé ròyìn ìtọkọ sísọ ń tẹ̀síwọ́wọ́ wájú ní ti kú kalẹ̀. lábẹ́ bó ti wọ̀n rí onyx geoservices á kan mi gidi onyx geoservices is your reliable borehole and geophysical service partner over the years we've been putting smile on faces with access to portable water to celebrate nigeria's sixty-first independence anniversary àti ṣàgbékalẹ̀ geophysical survey ọ̀fẹ́ fẹ́yìn ọ̀mọ́kànlélọ́gọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ kàn sí wa geosurvey ló ń sọ ibi tómi wà lórí ilẹ̀ lẹ́yìn èèyàn mọ́kànlélọ́gọ́ta ìdajì owó geosurvey ni gbogbo èèyàn ó máa san nítorí onyx independence promo yìí àti já iye tá à ń gbẹ́ borehole sílẹ̀ pátápátá fún àǹfààní gbogbo ènìyàn àlà ni ó fokun ọ̀lẹ́hàn onyx geoservices ò dẹ́lẹ́gbẹ́ gbà bẹ́ẹ̀ àwọn àwọn tá a ti gbẹ́ bọ́hò fún sẹ́yìn òye dúpẹ́. be a part of onyx independence promo today àwa ní twenty six old owode road oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three àti zero eight zero six. two three four 1993 0806 234 1993 Promo runs till December 2021. Onyx Geoservices. What is life. A kì í lajọ ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ ìbẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ táwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lóògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò. ọ̀rọ̀ sísọ ẹ káàbọ̀ padà lẹ́yìn tí a ti ti ojú ọjà tá a ti déhùn lọ́sàn òní ẹ̀wá já bẹ̀rẹ̀ sí ni mo mu ẹ̀kúnrẹ́rẹ́ àwọn òròyìn tí mo fún yín ní àkórí rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀já bẹ̀rẹ̀ láti bí ìròyìn kan eléyìí tó ní pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ wípé ọlọ́pàá méjì kan eléyìí tí ń ṣe dúró káyẹ̀ yín wò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn ìyún stop and search duty wọ́n ní nìkan alẹ́ ọjọ́ ṣẹ́gun Tuesday wọ́n ní ni wọ́n mọ̀ ti gba ẹ̀mí wọn látọwọ́ àwọn afurasí àgbébọn kan léyìí tí wọ́n ṣàdédé ṣínà bọ́n bolẹ̀ wọ́n ní lágbègbè kan tí wọ́n pè ní ọ̀kìjà lójú ọ̀nà mile one eléyìí tó lọ sí port harcourt nípínlẹ̀ rivers o wọ́n ní àwọn méjèèjì ọ̀hún òun náà ni wọ́n jẹ́ ọlọ́pàá tí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ti mile one police station wọ́n ní ti ń bẹ̀ ní diaobu ìyún ti ń bẹ̀ ní diobu ní ìlú port harcourt wọ́n ní àwọn ọ̀rọ̀ ọ̀hún àti àwọn nǹkan eléyìí tó fà á tí wọ́n fi padà ṣínà bolẹ̀ fún àwọn ọlọ́pàá ọ̀hún òun lẹ́nìkan kan ò tí ì mọ̀ títí di àsìkò tí wọ́n kó ìròyìn jọ ò àmẹ́nìkan tọrọ ṣojú ẹ̀ ṣàlàyé pé iṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó wáyé níbi nǹkan bíi aago mẹ́jọ àṣálẹ́ mọ̀ ni wọ́n ní kódà àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún wọ́n mọ̀ gbẹ́mímì ní fọnáfọ́nṣu ni kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣèròyìn tó kọ sísọ wọ́n ní àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn wọ́n ní ẹnìkan ilé tó jẹ́ awakọ̀ èrò wọ́n ní tí wọ́n porúkọ rẹ̀ ní òkè ó ṣàlàyé fún ìròyìn tó kọ sísọ ó pé iṣẹ́ rí láàárọ̀ ọjọ́ kìnnì láàárọ̀ ọjọ́ Wednesday wọ́n ní ẹni àwọn agbébọn ọ̀hún ni wọ́n mọ̀ ń bọ̀ wọ́n ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn kàkàkàkàkàkàkàkà wọ́n ní kódà nǹkan kékeré mọ̀kọ́ nǹkan kékeré kọ́ ni kéètì bí ò wọ́n ní bí nǹkan bíi aago mẹ́jọ àṣálẹ́ wọ́n ní tí ń wakọ̀ lágbègbè ọ̀hún òun náà ni àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn tí ń dún kò bá tí ń dún kò bá wọ́n ní tó sì jẹ́ pé àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní sáré lọ́tún lọ́sì hmm, ká tó wí ká tó fọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá méjèèjì ọ̀hún wọ́n mọ̀ ti wà nínú àgbàrá ẹ̀jẹ̀ kéde ká ti pè é bí kì í ṣèròyìn tọkọ sísọ wọ́n ní kó tó wá di wípé wọ́n gbé wọn délé ìwòsàn wọ́n ní ẹ̀mí ti bọ́ lára wọn wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n gbẹ̀mí àwọn ọlọ́pàá méjèèjì ọ̀hún tán wọ́n ní wọ́n mọ̀ tún gba kínní àwọn ìbọn tí wọ́n kó lọ́wọ́ ak forty seven wọ́n ní wọ́n mọ̀ tún gbà á lọ́wọ́ wọn kódà nígbà tí wọ́n ń ṣàlàyé wọ́n ní ṣe ni gbogbo àwọn èèyàn tí wọ́n ní ṣọ́ọ̀bù lágbègbè náà ní ẹ sáré ní ọ bẹ̀rẹ̀ sí ní ti ṣọ́ọ̀bù wọn pa ẹni orí yẹ ó dilé kójú mọ́rìbí gbogbo ara lògùn ẹ̀ wọ́n ní táwọn tó sì jára àdúgbò náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo ẹni tí ó dọ̀bálẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ ń dọ̀bálẹ̀ ẹni tí ó mọ̀ pé a orí mi o ẹni tí ẹsẹ̀ rẹ̀ ń kàn pàkọ́ ń kàn pàkọ́ àmọ́ ṣá o wọ́n ní ìkọlù ọ̀hún tó fẹ́ẹ́ tóbi ìwá tó fẹ́ẹ́ tóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes wọ́n ní ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi wáyé o wọ́n ní àmọ́ kó tó di pé àwọn ọlọ́pàá ò débẹ̀ ẹ wò ó wọ́n ní wọ́n ti ṣe kíni àwọn méjèèjì tó jẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n ti gbẹ́mìí mì nígbà tí ẹ pé alukoro fún ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Rivers nnamdi ọmọnì ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ lóòótọ́ ní àwọn òṣìṣẹ́ àwọn ní ọmọ wà lẹ́nu iṣẹ́ wọn jẹ́jẹ̀jẹ́jẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àti ètò kan eléyìí tí a máa ń pè ní ẹ̀dúró káyẹ̀yìn wò stop and search wọ́n ní ọmọnì òun ló pẹ́ wo èjẹ́ ẹ̀jẹ́ mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ òní ó tún kó ìbọn eléyìí tó jẹ́ ti ak forty seven eléyìí tó jẹ́ ti àwọn ọlọ́pàá ti ń pa òun wọ́n mọ̀ tún kó lọ kí ni ká ti pè é ẹni tó jẹ́ alukoro nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lóòótọ́ lóòótọ́ mo lè fìdí rẹ̀ múlẹ̀ fún yín wípé àwọn agbébọn kan wọ́n mọ̀ gbẹ̀mí àwọn ọlọ́pàá méjì lágbègbè òkìjà ní ìpínlẹ̀ Rivers tó wọ́n ní ìwádìí tí wàá bẹ̀rẹ̀ báyò láti lè mọ bóògan àti àwọn wo ló ṣiṣẹ́ burúkú eléyìí tí ó wáyé ọ̀hún ẹjá mọ̀ tẹ̀ sọ́wọ́ wájú lórí ìròyìn eléyìí tọkọ sísọ wàyé fún ti ọ̀sán òní lórí ìkànnì Fresh FM one zero oh seven point nine eléyìí ta kalẹ̀ sí abẹ́òkúta ní àyín ẹ̀já lọ mú ìròyìn kan eléyìí tí ó wá láti ìpínlẹ̀ rivers bákan náà níbi tí wọ́n ti pé ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì kan eléyìí tí ń jókòó nílùú port harcourt ní ìpínlẹ̀ rivers wọ́n ní wọ́n mọ̀ ti pé ẹlọ́rìí ju ọmọkùnrin kan ẹni ọdún méjì ó lé ní ogún twenty two tí wọ́n porúkọ rà ní joshua efe wọ́n ní wọ́n ti ní kí ọlọ́rìí jù ú sí ọgbà ìtúwọ̀ ààrẹ níṣẹ́ o eléyìí tí ń bẹ ní port harcourt ǹjẹ́ kí ni wà tó wù wọ́n ní yẹn fi ẹ̀sùn kan wípé ṣe ní ṣe kí ni wọ́n ní ó bá àwọn ọmọkùnrin kan ó bá wọn lò pọ̀ lọ́nà àìtọ́ ọmọkùnrin mẹ́rin mọ̀ ni ní ìlú ọ̀hún kéde ká ti pè bí kì í ṣèròyìn tọkọ sísọ wọn ní àwọn ọmọkùnrin ọ̀hún ńlọjọ́ rí wọn bẹ̀rẹ̀ látọdún mẹ́sàn-án mọ́kànlá méjìlá àti mẹ́rin ó dín ní wọn ní èèfè eléyìí ti ń gbé nílùú Port Harcourt òní ọmọ gbé lọ síwájú ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn wípé ó ń fọwọ́ kan àwọn ọmọ ọ̀hún níbi e, ibi ìgbà àyà wọn àti ọwọ́ ẹ̀yìn wọn ìyún àwọn ọmọkùnrin ni o èfè náà ọkùnrin lò náà wọ́n ní kódà wọ́n ní ṣe ló tún sọ fún wọn pé ẹ wò ó bẹ́ẹ̀ bá lè wá sínú yàrá mi kémi àti yín kájọ súnmọ́ra wa ìmọ̀ fún yín lẹ́bùn wọ́n ní kó tó wá di wípé àwọn ọmọ ọ̀hún lọ rèé fi ẹjọ́ sùn àwọn òbí wọn o wọ́n nígbà tí wọ́n wá fi ẹjọ́ sùn nílé iṣẹ́ ọlọ́pàá wọ́n níbẹ̀ làwọn ọlọ́pàá ti pẹ́ ẹ́ ṣe é rí ẹ̀ṣẹ̀ tí èfé yìí ó ní di àlábì òfin ẹsẹ̀ ọ̀ọ́dúnrún ó lé ọgọ́ta dín méje section three hundred and fifty three wọ́n ní òfin ìpínlẹ̀ Rivers tọdún nineteen ninety nine wọ́n ní wọ́n ti wá gbé wa lọ síwájú ilé ẹjọ́ wọ́n ló wà òun ní oṣù kẹsàn-án ọdún twenty twenty one nígbà tí ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé àwọn ọmọ ọ̀hún eléyìí tí wọ́n wọn wípé chikaze winner ẹni ọdún mẹ́sàn-án zoikeprim ọbẹ̀nẹ ẹni ọdún mọ́kànlá michael ruben m ẹni ọdún méjìlá àti orusakwe uzuchukwu ẹni ọdún mẹ́rin òdìní ogun wọn ló fọwọ́ kàn wọ́n o kódà ó tún fọwọ́ kan nǹkan ọmọkùnrin wọn àti àwọn bòmíì tí wọ́n ti mọ̀ fi ọgbọ̀n ọgbọ́n tàn yàn láti wá ní ìbálòpọ̀ tipátikúùkù wọn ni ọ̀pọ̀lọpọ̀ òní wọn ẹjọ́ rẹ̀ sùn wípé àwọn ọmọbìnrin náà ládùúgbò yóò tún mú àwọn èèyàn náà ní ọmọ fọwọ́ra wọn la wọn ní ibi tí ń fọwọ́ra wọn nígbà yà ní ọmọ fọwọ́ bù wọ́n lọ́wọ́ ẹ̀yìn wọn ní tí ó sì mọ̀ sọ fún wọn pé bẹ́ẹ̀ bá lè wá sínú yàrá mi ẹ̀bùn dàbàǹdẹ̀ ń bẹ́ńlẹ̀ fún yóò wọn ní táwọn èèyàn tí wọ́n wà lọ fẹjọ́ ìyá àti bàbá wọn adájọ́ ilé ẹjọ́ magistrate Rita Ogugo nígbà tóun ń sọ̀rọ̀ ó ní ẹ wo ẹ mọ̀ mú lọ jàre ẹ mú lọ sí ọgbà tá àti tún wà ara ẹni ṣe ìwà rẹ̀ ọ̀daràn yóò nílò àtúntò ìwà ẹ mú lọ sí ọgbà tá a ti ṣe ìtún ààrẹ ẹni ṣe ní àsìkò yìí tó bá wá di ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ẹ bá mú padà bọ̀ káwa gbọ́ ẹjọ́ rẹ̀ sí ọwọ́ wájú. ẹ mú gbàgbé bí ẹ̀yin bá ṣe wà ń darapọ̀ mọ́ alọ́sàn òní ìròyìn tọkọ sísọ náà ní ndé sétí gbọ̀nyìn o láti ìkànnì fresh one zero seven point nine ní Abẹ́òkúta ní àyè ẹjá lọ rẹ mú ìròyìn kan níbi tí wọ́n ti pé ọwọ́ ti bà àfẹ́sọ́nà kan eléyìí ti hàn pé ee kí ni ká ti pè bí kì í ṣèròyìn tọkọ sísọ wọn ni ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ti gbogbo nìṣe poli ti ń bẹ̀ ní ìrèé nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ ajé monday òní àti ń béèrè pé kí wọ́n lọ rèé tún fìdí kókò ikú tọpa ọmọ akẹ́kọ̀ọ́ wọn kan eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní wùmí àwọn èèyàn eléyìí tí ó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún ṣàlàyé o wípé wùmí ọmọ akẹ́kọ̀ọ́ onípele alákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ poli nd one wọ́n ní tí ń kẹ́kọ̀ọ́ nípa ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ìbá àti ìbá gbogbogbò sọ̀rọ̀ pẹ̀lú Department of Mass Communication wọ́n ní ńlọ́mọ̀gbẹ́mímì lọ́jọ́ sátidé lẹ́yìn ìgbà tó ṣe àìsàn ráńpẹ́ ò lẹ́yìn ìgbà tó ti ọ̀dọ̀ àfẹ́sọ́nà rẹ̀ dé tóun náà ń gbé lágbègbè kan ní ìrèé kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣèròyìn tọkọ sísọ wọ́n ní bákan náà ni pé ó mọ̀ bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe àwọn àìsàn kan wọ́n ní náà ló bẹ̀rẹ̀ sí jáde lára rẹ̀ o wọ́n ní tí sì ń pé bíi kó mọ̀ pé rẹ̀ ń wá bíi kọ́ mọ̀ para òun gbóná òrí fífọ́ àbàdì àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kó tó adi pé wọ́n gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti rèé ṣùgbọ́n tí wọ́n kọ́ ń bẹ̀ pé ah, ẹ mọ̀ gbé lọ wọ́n ní ṣùgbọ́n o kí wọ́n tó gbé kó ń bẹ̀ kọ́ wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ ti tú lára rẹ̀ wọ́n ní ẹlẹ́ran ti túkùn lára Wùmí o kó tó di wípé wọ́n gbé lọ sí ilé ìwòsàn míì Wùmí òun náà ni wọ́n pe ẹnìkan eléyìí tó náà jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àmọ́ tó pé ẹ mọ́ da akọ tèmi o ó pé ṣe rí àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ti mú un torí wípé wọ́n fura sí pé bóyá òun ló fi nǹkan kan ṣe wù mí torí wípé lẹ́yìn ìgbà tó lọ sí ọ̀dọ̀ àfẹ́sọ́nà rẹ̀ ní nǹkan ọjọ́ sátidé tó sì padà dé wọn látìgbà tó ti padà dé òun náà ẹni ara rẹ̀ ti ń ṣe bákan bákan títí títí tẹ́mi fi wá padà bọ́ lẹ́nu rẹ̀ kódà wọn ni ṣe ni wùmí bẹ̀rẹ̀ sí ní pọkìnní kan lẹ́nu èyí tó fẹ́ dàbí fóòmù funfun wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń fura pé a ah, ó jọ ń pé àfẹ́sọ́nà rẹ̀ ń ti fi nǹkan kan ṣé mọ̀ ni wọ́n ní kó mọ̀ jẹ́ pé ó ti lò ó fún ètùtù ọ̀la àbó ti gba àwọn nǹkan tó jẹ́ àlùbáríkà ara rẹ̀ ó ti gbà kó bóyá ló fà á tí Wùmí tó fi gbẹ́mí mì bákan náà wá ń kọ́ wọ́n pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti wá tẹ àfẹ́sọ́nà rẹ̀ tẹ́sítì pé ó ti wà níléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lè fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ẹni tó wá jẹ́ abẹnugan ilé ẹ̀kọ́ tí gbogbo nìṣe poli ti ń bẹ̀ ní ìrèé tọ́pẹ́ abiola, òun fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní lóòótọ́ lóòótọ́ ni o ó ní ọwọ́ ti ba ọmọkùnrin ọ̀hún àmọ́ kì í ṣe ọmọ ilé ẹ̀kọ́ ìré lòun ń o àmọ́ ṣe ẹ̀rọ ọmọ tó gbẹ̀mí mìíràn eléyìí tó jẹ́ obìnrin ìyún òwò mí ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìré lòun àmọ́ ṣe ẹ̀ mọ̀ lásìkò yìí ń kọ́ o àti ìmọ̀ kí gan ni kókó ikú tọ́pa wùmí o àmọ́ àfẹ́sọ́nà rẹ̀ ó ti wà ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní àpá abẹ́hùn ẹ̀já dókè lọ́hùn ká lọ ọjà bá a bá padà dé ó kọ Why are you dancing this early morning? What is the occasion? It is 39th anniversary, e go choke. If you think grand opening of food court at Akiolugbade was light, this 39th anniversary, oh my loud gun. Jamisi ọ̀rẹ́. You stand a chance to 25% off on winning baskets at appointed time. Buy two t-shirts, get one free. Coca-Cola 1 litre, 160 naira. Ovaltine refill 400 gram, 970 naira. Fruta fruit drink 500 mil, 100 naira. Mini me pasta macaroni 475 gram, 200 140 naira. Get this and many more exciting offers at Foodco Akiolugbade Social Center. Promo runs from October 29th to November 7, 2021. Offer valid while stock lasts. Terms and conditions apply. Blessings uh-huh. ní borí àrùn mọ́lẹ̀, bọ́yẹ ṣe borí ooru, àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà, ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa, ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24-7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ti sọ ẹ káàbọ̀ padà sí abala tí yóò fẹ́ dàbí èyí tó gbẹ̀yìn lórí ìròyìn ìtọkọ sísọ fún ti ọ̀sán òní ẹ̀jẹ̀ mu ìròyìn ẹni tó jẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ kan ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Imo wọ́n ní ọwọ́ wọn mọ̀ ti bà nọ́ọ̀sì alábẹ́rẹ́ kan eléyìí tí ń porúkọ rẹ̀ ní Ngozi Eboson wọ́n ní látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn án wípé ọmọ ta àwọn ọmọ kéékèèké méjì kan fún abilékọ chinyere ọ̀hányèrè wọn ní ilé táwọn èèyàn mọ̀ sí madam chichi wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ẹnìkan fi ìdí rẹ̀ múlẹ̀ eléyìí tó bá akọ̀ròyìn ìròyìn tọkọ sísọ sọ̀rọ̀ lọ́jọ́ ajé monday ó pe ọwọ́ ba nọ́ọ̀sì alábẹ́rẹ́ ọ̀hún o lágbègbè gúúsù òwèrè nípínlẹ̀ ọ̀hún wọn ní kódà àwọn nọ́ọ̀sì ọ̀hún ò ní ẹ pé àwọn náà ra ọmọ ọ̀hún látọwọ́ àwọn obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nkechi àti chika odi wọ́n wá sọ okòwò ọmọ di okòwò búrẹ́dì tí ń tọwọ́ ẹnìkan dọ́wọ́ ẹnìkan wọ́n ní kódà ẹnìkan náà sọ̀rọ̀ eléyìí tó jẹ́ nọ́ọ̀sì wọ́n lòun jẹ́wọ́ ń tiẹ̀ wípé ẹ̀ wò òun ra ọmọ òun láti ọwọ́ àwọn ọmọbìnrin méjì kan nkechi àti chika odi wípé àwọn ni wọ́n ta ọmọ òun fóun o pé owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún márùn náírà olóhùn sì ra ẹyọ kọ̀ọ̀kan five hundred thousand naira olóhùn lòún ra ẹyọ kọ̀ọ̀kan o ó ní òun wá ta òun wá padà tún ta ní owó míì eléyìí tí ó tó five hundred thousand naira náà lòun fi tà fún madam chichi eléyìí tí òun pé òun fẹ́ ra àwọn ọmọ òun kóun lè fi sokùn ìgbéyàwó òun kó mọ̀ bá túká wọ́n ní ọwọ́ bà wọ́n ní òwèrè o ní ìgbà tí ó ń ṣàlàyé wọ́n níbi tí wọ́n ti fẹ́ ṣe ìṣípòrọ̀pọ̀ padà tí wọ́n ti gba owó san owó fúnra wọn gan wọ́n níbẹ̀ gan lọ́wọ́ ti bà wọ́n o madam chichi eléyìí tó ń pe òun kọ́ ni ló ti kọ́ pé à òun lòun bí àwọn ọmọ òun o fún àwọn ọmọ òun wọ́n ní ṣùgbọ́n gbà tọwọ́ padà tẹ òun náà òun náà jẹ́wọ́ pé wo lílù yìí ti pọ̀ jù ṣe é rí mọ̀mọ́ nọ́ọ̀sì ló mọ̀ ta àwọn ọmọ yìí fún òun o kó tó wá di wípé wọ́n tún ṣe kíni wọ́n tún lọ rèé mú nọ́ọ̀sì náà madam chichi eléyìí tí ọ̀pọ̀ wa látàgbègbè Ògùtà ní ìpínlẹ̀ Imo wọ́n ní ló ṣàlàyé fáwọn oníròyìn wípé ọwọ́ ti tẹ òun báyò àmọ́ kí wọ́n ṣe òun jẹ́jẹ́ tó arábìnrin ẹni ọdún márùn-ún ó lé ní àádọ́ta ọ̀hún wọ́n ní ọwọ́ ti bá pẹ̀lú àwọn méjì míì tọwọ́ túbà tí ọjọ́ ń ṣe okòwò burúkú yìí kí ọmọ ra ọmọ kí wọ́n sì tún tún ta ó kò sí sọ ẹ̀yà ń ṣe ojú òpó lẹ̀ ní ọ̀sán òní kẹ́yìn náà lè wí kan méjì lórí àwọn òròyìn èyí tó kọ sísọ tí a ti fi sétìgbọ̀ yín lọ́sàn-án òní zero nine zero seventy eight zero zero ten seventy nine ẹ̀rọ ẹ̀ mà káàsán. títọ́ o ẹ̀ mà káàsán pé tó o ọlọ́wọ́n ti ká máa gbọ́ ìròyìn ayọ̀ o orúkọ tèmi ni lukú pat láti ọ̀hánjọ́jàyè hmm. èyí mo fẹ́ já sí bẹ́ẹ̀ òun ni ti àwọn nọ́ọ̀sì tó ń ta ọmọ kiri yìí kọ́lọ́ kó ṣàánú wa bíi sẹ́wọ̀n láyé dé báyìí o ọlọ́wọ́n ṣàánú wa kọ́ bá fẹ́ òfin mú wọn ni o hmm. ẹ pé tó. ẹ ṣe o ẹ ṣe o wọ́n ní kí wọ́n bá wa fi ọwọ́ òfin kí wọ́n fi mú àwọn náà òjò làǹbà níwájú òfin hello ta ló wà ń bẹ̀ káàsán hello zero eight zero seventy eight zero zero ten seventy nine tàbí zero eight zero thirty three twenty two ten seventy nine ó ní àwọn nọ́mbà léyìí tí ó já sí inú stúdíò fún ti ọ̀sán òní àmọ́ ọjọ́ tiẹ̀ tí a wá lọ ẹ̀já mọ̀ dágbére fún tọ̀sán òní ó ọlọ́kà ṣé o gbogbo ẹ̀yin tí ẹ bá wa fi ìfẹ́ jẹ́ lọ́sàn-án ni àdúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ kú o nìkànnì fresh one zero oh seven point nine Abẹ́òkúta MC winner òní ọ̀pọ̀n súnkàn wàyí títí ìgbà míì tá a pàdé lórí àkọ́tún ètò ọkọ̀ sísọ Adésínà Òkìkíọlá lórúkọ tèmi ṣé mo pẹ́ MC winner irọ́ ni mo gbé yín landicap àmọ́ ọ̀kan ọ̀jọ̀kan ètò ń bọ̀ láìpẹ́ yẹ kú kalẹ̀. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. You're listening to 107.9 Fresh FM. Yo, Olo. Ya. Yeah. Seri makaburi. Classic boy. See, wọ́n ní pé olódò mọ̀wé. Don't care what they have to say. I just do my things my way, things my way. Shorty, yeah. No get time to ṣàlàyé. I no get time for holiday. No get time for holiday. Watch out, say. All they wanna do is party. All I really want is money. As long as I'm getting paid, I be like, oh don't wanna come my place. I don't wanna see my face. As long as I'm getting paid, I'll be like, oh. Feeling like my Tangali. Go shut in my wale. Go shut in my wale. Go shut in my wale. I don't give a damn what they say. Go shut in my wale. Go shut in my wale. Go shut in my wale. Yeah, man, yeah, man. Before they start to, they usually play. Yeah, yeah, oh, you never top money, top money you wanna know how the money they taste. FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play